إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك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 من تركه من جبار قصره الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيد منه به الأهواء هو الذي لا تزيد به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلف عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run lọ́ọ̀bá ọtọ̀ wà sọ́nà tó ṣe wá ní mùsùlùmí tó sì ṣe ní ẹni ní Islam ọlọ́dàkùn orí Islam òdodo náà ló jẹ́ ọla ọ̀là àti tòwé ọláàánú àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó fi ìsọ rẹ̀ sọ wá tó fi ìdáàbò rẹ̀ tó fi dáàbò bò wá lóríṣiríṣi ewu láti ẹ̀sìn títí tá a tún fi di àsìkò yìí ọlọ́run dákun má dáwọ́ ìdáàbò bò rẹ̀ má dáwọ́ ìbò lórí wa máa fi ìsọ rẹ̀ sọ wá àti gbogbo ohun tó ṣe fún wa àti gbogbo àwọn mọ̀lẹ́bí wa àti gbogbo àwọn ẹlẹ́sìn Islam pátápátá máa dáàbò bò wá ọlá títóbi rẹ ọlá àánú rẹ máa dáàbò wá fún gbogbo ewu àti gbogbo àwọn tó ní ewu àtàwọn èèyàn burúkú ọlá títóbi ọlá àánú rẹ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀ẹ́ nta kọ́ máa ń tẹ̀síwájú abẹ̀rẹ̀ tafsir ní ọdún two thousand and thirteen ní mọ́sálásí aláté kótó di pé àgbẹ̀ wá síbí. Si ní ọdún tí a bẹ̀rẹ̀ yẹ a sọ̀rọ̀ tó pọ̀ nípa tí ń jẹ́ ulumul Qur'an ìyẹn science of Qur'an àti usulu tafsir ìyẹn science of tafsir bẹ́ẹ̀ náà sì ni a sì gbọ́ àyà tó yí ọlọ́run fi pàṣẹ àwẹ̀ Ramadan àyà one hundred eighty three dé one hundred eighty six kó tẹ̀ pé àtúntàn lọ́dún náà ní ọdún kejì ti ṣe two thousand and fourteen abẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim asọ̀rọ̀ tọ́pọ̀ lórí ṣẹ̀tọ́n àti àwọn ìwà aburú tí wọ́n ń hù àti ní tí ó jẹ́ ìdáàbòbò fún wa lọ́dọ̀ ṣẹ̀tọ́n bẹ́ẹ̀ náà la sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí bismillahir rahmanir rahim lẹ́yìn ìgbà náà la wá bẹ̀rẹ̀ alhamdulillah ní ọdún tí ó tún tẹ̀lé ti ṣe two thousand and fifteen atúkọ̀ sínú pẹ̀lú gbólóhùn alihamudulilayi yẹn a sì fi títóbi ọlọ́ọ̀bà lẹ́kọ̀ọ́ láàfin lẹ̀ àti gbígbẹ rẹ̀ lọ́nà tí ọ̀gbà sí iyèméjì ń bẹ. ní ọdún 2016 ìlàsọ̀ nípa Rabbil Alamin àṣìṣọ yìí pé tí ẹ bá mọ jìndòjìndò Rabbil Alamin yẹn gẹ́bí tí a fà wá àfíyà ibn àfíyà tó sọ bí ẹ bá mọ tí mo rọbẹ alábí náà dáadáa ó ti mọ ìdáka nínú Qur'an nípa pé wọn tọ́ka lórí gbogbo tí ń ṣẹlẹ̀ pátápátá pé ọ wà lábẹ́ rububiyya Ọlọ́run ìtọ́jú Ọlọ́run ọba àlekọlá tí ń ṣe fún ẹ̀dá lọ́dún náà la bá arrahman arrahim níwọ̀n ba ṣùgbọ́n ní ọdún tó tí í ṣe two thousand seventeen asọ̀rọ̀ tọ́pọ̀ lórí arrahman arrahim tí ọlọ́ọ̀bá ni aláàánú sísìnsì àánú so asọ̀rọ̀ lórí ẹ̀ tó fi di agbọ́nrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́yìn ìgbà yẹn la bẹ́nu bá máàlìkì yawmiddin asọ̀rọ̀ débi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn-án nígbà tó di ọdún tó tí í ṣe 2019 àtúnbá máàlìkì yawmiddin lọ àìsọ̀rọ̀ tọ́pọ̀ lórí rẹ̀ débi ẹlẹ́ẹ̀kọkàndínní ogún lọ́dún tó tẹ̀lé tí í ṣe two thousand twenty máàlìkì yọ́mìdín náà ni à ń bá lọ a sì sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ títí tí a fi parí ọ̀rọ̀ tí a fẹ́ sọ lórí ẹ̀ tí àwa mẹ́nu bà iyyaka na'budu وإياك نستعين àtìbá ọ̀rọ̀ ẹ̀dọ́ di ẹlẹ́ẹ̀kẹtàlá nígbà tó di ẹ̀sìn ní two thousand twenty one àtún ọ̀rọ̀ tọ́pọ̀ sọ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in pẹ̀lú àwọn àlékún títí tí tí àfiwádé agbọ́nrin méjìdínlọ́gbọ̀n ti ṣe 28. eight orí ẹ̀ náà ni a sùn sí ní èsìn tá a fi ń sọ̀rọ̀ pé tá a bá tiẹ̀ ní à ń sin ọlọ́run ọba àlekè ọlá èwo lọ́lọ́lá jù nínú àwọn ìbàdá àtìyẹn tá à ń ṣe yẹn pélébà jẹ́ pé ọláàmà múra sí ní àsìkò tára fẹsẹ̀ ìbàdà orí ibi tí a sùn sí nìyẹn ní èsìn. nípa iyyaka na'budu wa iyyaka nasta'in aṣọ ìtumọ̀ rẹ̀ ní sókí ìpè náà ní pé ọlọ́ọ̀ba nìkan ṣoṣo láàmú ṣe ìjọsìn wa fún tó sì jẹ́ pé ìjọsìn nínú Islam ó pín sí oríṣi mẹ́fà tá ṣàlàyé bó ṣe wá ya òun náà ọlọ́ọ̀ba nìkan láàmú ṣe fún wa iyyaka nasta'in ìrànlọ́wọ́ tí yẹn bá ń wá ntọ́lọ́ ọba àlìkẹ́ láàrínkà máa ń ṣe oníkan náà láàmú wá sí lọ́dọ̀ ìǹtẹ́dà bá ń ṣe àmọ́ ìpè ṣíṣe rẹ̀ lábẹ́ pé ọlọ́run fẹ́ ṣe fún nìyí. lẹ́yìn ìgbà náà lámẹ́nu bá mùnásábà ìbámu tí ń bẹ láàrin iyyaka na'budu wa iyyaka nasta'in sí àwọn ètò ti lọ. bẹ́ẹ̀ náà sì ni ó tún ní í ṣe pẹ̀lú èyí tí ń bọ̀ nínú súrọ́ọ̀tì yẹn a ní gbogbo ìtumọ̀ fáti àpátápátá ó ń lọ síbi iyyaka na'budu wa iyyaka nasta'in pẹ̀lú gbàtà bá ní alhamdulillah ká ní gbogbo ẹ̀yìn tọ́lọ̀ ni gbólóhùn tá a lára ìbáàdà lọ́wọ́ lára ìjọsìn fọlọ́ ni nígbàtà bá yin ọlọ́run pé arahman rahim aláàánú ni ọlọ́run ẹni tí ó ṣe ń tọ́wọ́ mi àti tí ọ̀sẹ̀ tí ó di lọ́wọ́ bó láti rí àánú ọlọ́run bó láti wà lábẹ́ ààbò ọlọ́run táàtì ojú rẹ ọlọ́run yóò mi àti àmà ìkórè ẹ̀ náà ní iyyaka na'budu wa kájú tọ́ lórí ìbádà ṣiṣẹ́ fún ọlọ́run ọba àlèkè ọlá tába ń ṣe ìbádà yẹn láyé àti ní àlìkìyàmù lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ nípa ìrọ́bù iyyaka na'budu wa iyyaka nasta'in àìsàn fún mọ̀kúrúdù bìyí tí wọ́n ti síwájú wọ́n ti síwájú fíìlù àti fáìlù ẹ̀ láti lè bá a kan ọ̀rọ̀ ń pa lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ ń pa ad nínú àwọn àyà yìí eléyìí jẹ́ agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹrin tá a sọ ní ẹ̀sìn oríṣiríṣi ìsọ̀rọ̀ dáńtọ́ tó wà lára ááyà yẹn inú ẹ̀ náà ni pé ọlọ́run ti ń bọ̀rọ̀ bọ̀ tẹ́lẹ̀ tó tó wá ẹ̀ pé wa iyyaka nasta'in ṣe ìgbà tí yẹn dojú ọ̀rọ̀ ọkọ yìí torí ọlọ́run nìkan láàmú sùn ìgbà nìkan náà láti mọ wá ìrànlọ́wọ́ ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a kọ́ kọ́ ọ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so tó jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn onímọ̀ tí wọ́n bá ti wò wọ́n ti wọ̀ pé nínú àwọn àgbàrá àdùbàlà àbíyà lélẹ̀ bẹ́ẹ̀ náà sì ni asul khas alalam sọ̀wọ́ ìdí aka ní sẹ́yìn ìdí ọlọ́run náà láàmú wà lọ́wọ́ ẹ̀ ìrìnwá ìrànlọ́dọ̀ ọlọ́run ọjọ́ ìkan nínú ìbáàdà fún ọlọ́run ọba àlèkè ọlá so ní àwọn oríṣiríṣi àgbàrá àdùbàlà àbíyà tá a ti nínú ááyà yìí lẹ́yìn ìgbà yẹn lọ síbi agbẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún tá a ní ma'ani suratul fatiha tarji ila iyyaka na'budu wa iyyaka nasta'in ife gbogbo ìtumọ̀ fatiha yìí ó ń padà lọ síbi so nípa yìí pé ìbẹ̀rẹ̀ rẹ̀ à ń sẹ́yìn fọlọ́run bá lè ọlá à ń kì í mẹ́sàn-án ara ìbáàdà ni bàtà tó ń tọrọ lọ́dọ̀ ara ibada ni àwọn tí wọ́n kùnà ń bi ibada ni maghdubi alayhim àwọn náà ṣètò ní abdulhun agbọ́ni ẹlẹ́ẹ̀kẹfà tí amẹ́nubá òun náà ni pé ibada òun náà ni àkọ́kọ́ àṣẹ tó wà nínú Qur'an tá a bá wò láti Suratul Fatiha àwọn ti Baqara ó sì wà níbi aya twenty one tọ́lọ̀ ní yá ayọ́ an-nasu u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ẹ̀yin èèyàn máa ń ṣe ìjọsìn fún ẹni tó ń tọ́jú yín ẹni tó kó ń lọ́dà yín bẹ́ẹ̀ náà sì ni ọlọ́dà àwọn tó ṣáájú yín kẹlẹ́bà ní ìbẹ̀rù ọlọ́run lẹ́yìn ìgbà náà عبودية خاصة وهي عبودية الطاعة والمحبة انت عم فيه نبي آية دي هنا عبودية خاصة ìsìn ọlọ́run tó jẹ́ ti ẹ̀fà ìsìn ọlọ́run tí ń túmọ̀ sí tẹ̀lé àtẹ̀ tọlọ́run ní máa nífẹ̀ẹ́ ọlọ́run ní máa tẹ̀lé àtẹ̀ rẹ̀ káti máa jìnnà sí ntọ́nà ọba àlèkẹ́ lọ́ba pọ̀ fún wa pé ká má ṣe èèyàn gbọ́dọ̀ kó òun sin ọlọ́run kọ́ máa gbà wọ̀ kọ́ máa kírun káwọn àti ọlọ́run wá pọ̀ rẹpẹtẹ lẹ̀ kọ́ máa takò kọ́ máa ṣe tó sì lóun sin ọlọ́run ìsìn ọlọ́run ti òdodo tó ń túmọ̀ sí pé àmúlérí wa tẹnu sọ́tẹ̀lì fàtàhà òun náà ní pé kọjá pé à ń sin ọlọ́run pẹ̀lú nínífẹ̀ẹ́ ọlọ́run títẹ̀lé àwọn àti ọlọ́run tó máa jìnnà sí ntọ́nà ọba àkẹ́kẹ́ ọlá tọ́ba ní ká mọ̀ ṣe. lẹ́yìn eléyìí òun náà ni a lọ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹjọ ipe al-ubudiyya ahsanu na'tin wasafa ta'ala bihi anbiya wal-mursalin wal-mala'ikata wa hum akmalu wa aqrabuhum ilayh. ìṣe ìmọ̀ ìjọsìn fọlọ́run ìjẹ́ ẹrú ṣe fún ọlọ́run ní ìròyìn tó ga jù tó dáa jù tọ́lọ́run ti ròyìn àwọn tí wọ́n súnmọ́ nínú àwọn ọlọ́run àtàwọn òjíṣẹ́ àtàwọn so ajẹ́ yìí pé ẹ̀ ń bá ti wá gbórí kò ìbáàdà yìí irú ẹni bẹ́ẹ̀ ó ti

kápẹ́pẹ́ lọ síbi sísìn ọlọ́run ó ní ìpèpè gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ àti gbogbo àwọn òjíṣẹ́ kò sẹ́nìkan tí ọ̀sọ̀ ìpè wá sùn tọ́ba ti ń tí ń pèpè lọ síbi pé kọ́ wá fi òun àbí kọ́ wá mú nǹkan wá kápò òun ó fi ga wọn pé ìbáàdà kan pèpè sí tara rẹ̀ nìyẹn náà la kò ní pé iyyaka na'budu lahu al fi lọ síbi fi ọlọ́run ṣoṣo òun gan ni nǹkan àkọ́kọ́ níbi ìpèyànsójú ọ̀nà ọlọ́run tọ́ba ní kéèyàn sọ òfin ọlọ́run níbi títà kọ́kọ́ pè lọ síbi sísọ òfin ọlọ́run nípa sísìn ọlọ́run lóun nìkan ṣoṣo ìyókù ò lè rọrùn nígbà bá ti mọ̀ ọlọ́run bá lè ọlá ló ń gbọ́dọ̀ sìn ló ń gbọ́dọ̀ tẹ̀bá fún ló ń gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ìyókù ò lè rọrùn ṣùgbọ́n ńgbà tí yìnyín ọba sì rọrùn fún so àwọn ìyókù ò ní rọrùn àti tọ́ba rí torí àǹfààní kan ń bi títẹ̀lé òfin ọlọ́run yóò fi tẹ̀lé ẹlẹ́ẹ̀kọkànlá onáà látò ní al-ibadatu inda al-malaikati da'imatu mustamirra wa fi dari at-taklifi ila waqti al-mawti ìbáàdà àwọn mọ̀láìkà àwọn mọ̀láìkà náà ń sin lọ́wọ́ tí wọ́n láéláé ní tí ò ní gé lágbàtọ́ lọ́wọ́ ti dá wọn ló ti dá wọn lórí ìjọsìn ẹni tó wà lórí ìrùkù ẹni tó wà lórí ìforíkanlẹ̀ ẹni tó wà lórí ìfẹ́ lọ́wọ́ bá mọ́ ẹni tó wà lórí kó mú àlẹ́ aráàṣẹ ọlọ́wọ́ bá kó gbé lọ́wọ́ lóríṣiríṣi ìbáàdà tọ́lọ́wọ́ bá àlejò ọlá dá wọn sí àwọn tí wọ́n ti tọ̀wá gbogbo wọn náà wà lórí ìjọsìn fọlọ́n ó sì máa ṣe lọ láéláé ní tí ò ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́jọ́ yìí pé bá ti wà ayé a ti dàgbà tá a nílà káì ìgbà ni tẹ̀kílífù wa bere pé ọlọ́run ti la ìwọ̀ lati ma láti máa ṣe ìjọsìn tá a bá sìn á lẹ́tọ̀ sí ládàá tá a bá sìn èèyàn sí wa bí àsìkò tí ikú bá ni tí ikú bá ti dé nù kò sí ìjọsìn kankan ọlọ́run sọ fún ànábì wa sallallahu alaihi wasallam ìdè máa fi ọlọ́ọ̀bà rẹ títí ikú òfin dé tí kú bá ti dé kò sí bàdà kankan mọ́ ẹ̀san ló kù torí ẹ̀rọ jẹ́ pé kálukú di ẹ̀rù rẹ̀ kó di dáadáa kó tó pajúdé àsìkò tó yẹ máa sí ìfi ikú àsìkò láàrin ìṣẹ́jú kan sí kejì ni kò ní di márùn kò ní di mẹ́wàá kò ní di wákàtí kan ẹ máa ń rápálá lẹ̀ tọrùn rẹ̀ òsì tí ì fò mẹ́ ọlọ́run lè fẹ́ kó yè bọ́ tí ó tún sẹ́mi rẹpẹtẹ lẹ́yìn ìgbà náà ṣùgbọ́n àsìkò péyàn bọ́ sọ́dọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú kan sí kejì náà ni àárín ìṣẹ́jú kan sí kejì ń kí ni ó wàá ṣokùnfà rẹ̀ ìgbà wo ni ó jẹ́ kó sẹ́ni kàtọ́ mọ̀ kálukú ó di ẹrù ẹ̀ dáadáa ṣòkò sígbà téèyàn ò lè bọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kété ọlọ́run jẹ́ ni ọba wà nù ọlọ́run sì wọn nù kí ikú tó kọ ojú rẹ̀ dé ọlọ́dà kó fún wa láti dáadáa ẹ̀ kó jẹ́ kásìkò náà bá pẹ̀lú dáadáa láti tóbi ọlọ́wọ́ rẹ̀. ló ń bẹ̀ ni pé ibada àwọn màláíkà láéláé ni ibada àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tá a bá kú ni tá a bá ti kú òtí tán kéèyàn wá wà lé ayé kó wá sọ pé ọlọ́run ti fún un ní kò ní ọlọ́nkọ́ sọ akóńbi kóbókóbó ẹlẹ́ẹ̀kejìlá nínú ta mẹ́nubà oní àná pé iyyaka na'budu tá à ń sọ yaqtadi so tabati ní èrè ọlọ́run nìkan láàmú sìn ń túmọ̀ sí pé ntọ́ba yàtọ̀ sọ́lọ́run ànífẹ̀ẹ́ ibẹ̀ láti wá sọ̀rọ̀ rẹpẹtẹ lórí ṣéèkù tá a lè máa tún kọ sí wẹ́wẹ́ ń bì máa. gbogbo ntọ́wájẹ mẹ́yìrò nǹkan mí ìfọ̀mọ́lọ́run bàálẹ́kẹ́ ọlá ìfẹ́kòròjẹ́lé ìgbọ́wọ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kẹ́ẹ̀tì mọ̀ pé nínú ṣírìkù lọ́wà èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ jẹun sí ṣírìkù burú débi wípé ìmọ̀ ń ba fẹ́ jẹ́ ni gbogbo dáadáa tí ti ṣe gbogbo wàhálà kìràkìtà lórí ẹ̀sìn tí ṣírìkù bá ti ń séèyàn ọba gbogbo ẹ̀jẹ̀ séèyàn kankan níwájú ọlọ́run àlejò ọlá ọlọ́run sì ní tijú ẹ̀dá kankan ike aa ah, ntọ́wọ́ ṣe millions of people billions of people ní sáǹfààní ń bẹ ọlọ́run àfijú ẹ̀ ó sì lẹ́bọ lẹ́rù ó tan ara rẹ̀ jẹ́ ọlọ́run bá lè gbẹ́lá tó sọ pé wà má bí fún mi ní ìmọ̀ sí nǹkan lọ. èyí ó wù ó ṣe nú rọra tọ́lọ́ wá látọ̀dọ̀ yìí ọlọ́run gan ló ní kí lọ́ fẹ́ ṣe tọ́wọ́ àtọ́gbọ́lọ́wọ́ àtijú rẹ̀ yóò àwọ̀ ètò ẹ̀bọ̀ fún ọ ọwọ́ àmọ́ di kóró lágbẹ̀ẹ́ náà nítorí pé o ṣe nǹkan ńlá táwọn èèyàn rẹpẹtẹ mílíọ̀nù ọ̀gbìn wá sáfà níbẹ̀

ńlá máa sìn á gbọ́dọ̀ fún wa báńdì mọ́ tọba ti báńdì ẹbọ gbogbo kìràkìtà ti ń ṣe lórí àdínì ọlọ́run ọjà lùgbàyà ní tọ́wọ́ jẹ́ òun láti yá wọn ọlọ́run ní fakọ̀bí múná ìlà máa àmìlú mi ní àmàlẹ́ ìfajà àdínáhù àbá àmúmọ̀kúrọ̀ àwọn ọlọ́run gbogbo sẹ́tàwọn káàkiri ṣe nítorí fún wọn ti wọ ẹbọ pọ̀ mọ́ ọlọ́run àwọ̀ àpò gbù yọ̀ọ́dà gẹ́gẹ́ bí eruku tí wọ́n kó sí orí tírè tí wọ́n wá fẹnu fẹ́ tí wọ́n fẹ́ láfẹ̀dánù kí wọ́n á ní ọ̀sẹ̀ kù bẹ́ẹ̀ mọ́ tí ń túmọ̀ sí pé ó ń tàn kò ní rí àǹfààní kankan bẹ̀ tó bá jẹ́ ìrìn àkìyàmù lọ́nà àlèkẹ́lá kọ́sọ́ akó ń bẹ ẹbọ o kọ́mọ́ sí wá lẹ́lẹ́bọ o tá a bá ṣe tó bá ṣe kò ń gẹ́ kọ́lọ́n kọ́ gbà níbà dà fún wa níta bá kú bí ẹ káàtó kọ́lọ́n kọ́ yíyá sàmójúkò fún wa kó fún wa yá sí wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà làwọn lọ sí di agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹtàlá tá a sọ pé iyyaka na'budu ìrẹ́ ọlọ́ọ̀nìkan láàmú ọ̀sìn wọ́n iyyaka nasta'in ìrẹ́ nìkan láàmú ọwọ́ ìrànlọ́wọ́ rẹ̀ ó ń túmọ̀ sí pé a ti gbé àdéhùn wípé la ilaha illallah wa an la hawla wa illa billah àti gbé àdéhùn yẹn kò sẹ́ni kẹtọ́ lẹ́tọ̀ọ́ sí ìtọ́jọsìn àfọlọ́n bẹ́ẹ̀ náà sì ni kò sí agbára kan kò sí ète kan bí kèsè pé ntọ́lọ́ọ̀bà àlekọ́ lọ́ba fẹ́ ṣe ntí ń túmọ̀ sí nìyẹn torí ìsìáánà náà ni pé àní wàràn lọ́wọ́ lọ bí kíní kan àfi lọ sí ọ̀dọ̀ náà bá lè tẹ́ ọlá lẹ́yìn ìgbà náà la lọ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlá ta ní kathiirun min al-adi'ati al-ma'thura yarji'u ila al-'ibadati wal-isti'aana ọ̀pọ̀lọpọ̀ nú àwọn adéyà tó wà ní àbí hadith ọ̀pọ̀lọpọ̀ ń lọ síbi iyyaka náà láti mọ̀ Eh, nínú ẹ̀ ní súrọ́tò alẹ́ imran aya sixteen ẹ̀sáwọn ẹni ọlọ́run wọn tọ́lọ́ ń sọ ń pa àwọn ipe alladhina yaquluna rabbana innana amanna faghfir lana dhunubana wa qina adhaban nar àwọn ẹni ọlọ́run wọn mọ na pé rabbana ìrẹ́tọ̀ ń tọ́jú wa sí ọ ìbádà nìyẹn ya ya sàmójúkọ ẹ̀ṣẹ̀ wa ṣe fún wa wákìnà àdáàbànà kó o sì dáàbò bò àkóǹbì ìyá náà ìfẹ́ àánà nìyẹn àwọn ọ̀lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run látara yìí pé à ń ṣe ìbáàdà fún ọlọ́run bá àlèkè ọlá ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún oná ní fẹ́ẹ̀lì ní yíyàtọ̀ wọlé ìfìláàtì wọlé mùsàbá àdáwòrán fàálù fi kọ̀bílù lè ìbàdà ìbáàdà tá a bá rí ká ṣe lórí iye ìpẹ́ yìí nǹkan méjì lágbára lórí rẹ̀ o alákọ̀ọ́kọ́ òun náà ni pé àníyẹ̀wò la ṣe ṣe torí ni àti torí ìtọ́lẹ́ ẹ̀ tori torí ìtọ́lọ́run ọlọ́ọ̀bá àlekẹ́ lọ sí ọlọ́run bọ́ àníyàn tá a fi séhun ọjà tó pàtàkì ẹlẹ́ẹ̀kejì òun náà ní wá lórí ṣé bọ́lọ̀ ń ṣe pé ká ṣe ìlà ṣe ṣe táàbá ṣé bọ́lọ̀ ń ṣe pé ká ṣe ọlọ́run bá lè ṣe ọlá yóò tó dàlú yàn gbáyà rẹ̀ ọba àti àníyàn rẹ̀ dáa ọlọ́run nìkan ló torí ẹ̀ ṣe ṣùgbọ́n tí òun ṣe kọ̀bá ẹ̀sìn ọlọ́run èsì tọ́lọ̀mẹ́ kéèyàn wá dúró sínú òrùn látàárọ̀ dalẹ́ tó ní ọlọ́run bá kò ní

ọkùnrin lẹ́kùn kó ń mọ́ mọ́mọ́ nù ẹ̀sà yẹn tẹ́wàá sì tẹ̀ sàrà yọ wá ẹ tí ó ní bùkátà sí nǹkan tó ẹgbẹ́ sàrà lọ ni kìí ti àwọn ẹlẹ́gbẹ́ lọ́sàn àwọn ẹgbẹ́ lọ́sì tí wọ́n wàá jẹ àwọn la one thousand fún one two thousand tó ti mọ rí èrè tó fẹ́ rí lẹ́tẹ̀lẹ́ tó tó torí bọ̀ lọ́dọ̀ bá ti fẹ́ tu láti rí ojú alọ́rọ̀ ọjọ́ náà abató jẹ bí ó sì ti gba owó àwọn ìtẹ́lẹ̀ tó tún jówó èlé ó sì ní sàrà lóun bẹ̀ẹ̀ sí ọwọ́ aláníyàn rẹ̀ dà àníyàn búkú ìlónìí àníyàn rẹ̀ ọ̀dà iṣẹ́ rẹ̀ tó tún ṣe náà iṣẹ́ tí tún so ká ṣọ́ra ká ní ìbẹ̀rù ọlọ́run kọjá pé a bá ṣe kọ́bọ̀ òfin tọ́lọ́run lẹ́yìn ìgbà náà káníyàn wọ́ wá dáa lórí ẹ̀ káníyàn wá bá dáa lórí nǹkan ká sì rí pé fẹ́ ṣe ọba ṣẹlẹ̀ àwọn àìmọye àìmọye àzíkiri táwọn míì ń ṣe àsàlátù táwọn míì ń ṣe ó jẹ́ kó ọba ọlọ́run dàlú wọn gbá yànjọ́ gbàgbé àmọ́ ọ̀rọ̀ tí rújú ni nígbà tí nígbà tí òjíṣẹ́ ọlọ́run bá wá tó wá mú ìbáadà wá àìsí sọ́síwájú náà ọwọ́ gbólóhùn pé ìyá àkà náà àgùdù èrè ọlọ́run láàmú ó ń túmọ̀ sí pé ó ti di fún wa àlekè ọlá kó fi àwọn ànábì ọlọ́run kó fi táwa náà tún wá yorùbá láìsí táwa tún wá yorùbá láìsí ìbáàdà yẹn táwa tún gbé gba ọ̀nà míì lọ ọ̀nà tí ọba tọlọ́mù táwa tún retí ẹ̀san lórí rẹ̀ so eléyìí jẹ́ tó ṣe pàtàkì òun náà ni àníyá àníyàn tá a fẹ́ fi ṣe ìbáàdà al-ikhlasu lillah ó jẹ́ pé ọlọ́ọ̀ba nìkan la fẹ́ torí ẹ̀ ṣe wal-mutaba'a káfí tẹ̀lé bóò ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam bóò ló ṣe mú wa so kọjá pé bẹ́ẹ̀ náà ni a ṣe fi hàn lọ́n lẹ́yìn eléyìí o náà ni a lọ sí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹrìndínní ogún tá a sọ pé fi tọ́lábìlì ìbádàtì ìdìháàrù kẹtìlí fíńbìlà jábórí ẹ̀ nígbà tá a sọ pé ìjà kàná ó túmọ̀ yìí pé àwa láàyè ní sí ètè ara wa àwa lábẹ̀rẹ̀ látinú ara wa kì í sọ ọlọ́run yóò tù láti wà lórí ń bá ń sin tó ń bá da tán yóò mọ̀ sin òun ó sì ṣe rọrùn fún ẹ̀ ń bá ń tẹ ọlọ́run ti mọ̀ pé yóò tẹ òun ó sì mọ̀ yìí pé tọ́lọ́hùn ní rọrùn fún ó sì kọ́ lẹ̀ fún kọ́lọ́hùn ni wọ́n á tú ìmọ̀ tọ́lọ́hùn ìmọ̀ bíi mírọ̀ ni ìmọ̀ bíi mírọ̀ ni tó fi sí gímú wo mírọ̀ ọba bẹ́ẹ̀ náà ni ọba padà sí àti dá nǹkan rẹ padà reflection lọ́sẹ̀lẹ̀ láti ọlọ́run ti mọ ní tí kálukú ó ṣe ó sì kọ́ ọ́lẹ̀ èso nípa ìmọ̀nà ìtọ́sọ́nà àti abúlé kọ́lọ̀ ní wọ́n ń taari wa lẹ́yìn ìgbé wọ́n máa lọ wíwá ìwọ́n máa lọ wíwá ìwọ́n máa lọ rárá o ní tí kálukú bá torí ẹ̀ ló jẹ́ pé òkun lékun kó ní kó ní ọmọ mọ̀nú ànábi wọ́sálọ́lá àríwọ̀sán ti tó wà ìfúnù máa há kàfi sọ́dírìkà ọkàrí ìta ń yẹ tẹ́lẹ̀ àlẹ́ ìdìnnà ọkà màtọ́lá sálọ́lá àríwọ̀sálá òsì ọlọ́run ní tọ́jẹ́ ẹ̀sẹ̀ tí bá ti ń sọ wíyọ́wíyọ́ nú ẹ̀mí rẹ̀ tí wọn náà máa sọ̀rọ̀ àti ah, ṣéǹṣé ni àbí má ṣe ṣéǹṣé ni tó jẹ́ pé nǹkan rí ṣéǹṣé máa ń pé ṣéǹṣé ni àbí má ṣe ṣèǹ tó bá ti ń di pé ṣéǹṣé ni àbí má ṣe ìwọ náà tó ìwọ náà ti kó nira káwọn èèyàn bá ń bẹ̀ ń bọ̀ bá ń ṣe lọ ó ti yẹ kí wà máa ń tàwùwà ha waqad khaba man dassaha ọlọ́niwa nafsin òǹbúra pẹ̀lú ẹ̀mí wa ma zakkaha àtúnwọ́ ọlọ́run tó yẹ pé òun máa ń fọ ẹ̀mí má fa alhamaha fujuraha wa taqwaha wa nafsin wa ma sawwaha ọlọ́run ló ń búra pẹ̀lú ẹ̀mí àtọ́n tó ń jẹ́ kó ń dá ẹ̀mí ń dá ń dá níbo sì ẹ̀yìn yòówù tó bá jẹ́ ikú ọkọ ẹ̀mí rẹ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ ti jèrè ẹ̀ ọlọ́run inú làálà nìyẹn inú súrátù ilé ọlọ́run fa ha ujuraha wataqwaha ọlọ́run ló fi mẹ́ ẹ̀mí ntí ọjà ìwà àpò kí ìtì ọmọ wù òun náà ti mọ̀ pé nǹkan bá yọ ọ̀dà gbọ́dọ̀ báwọn ẹ̀ bẹ́ẹ̀ náà ni ntí ti ọba àlekè ọlá pé wà nígbà tí pé àwa là ń ṣe tó wà ọlọ́run sì ti mọ̀ ó ti kọ́ lẹ̀ iyyaka na'budu tá a ṣe gbé àdéhùn ó ti tá sí pé àwa náà ni a ṣe ìbáàdà àwa náà láti ń tí èsè ìbáàdà fọlọ́nkọ́ sànù wa ẹlẹ́ẹ̀kọkàndínní ogún oná ní pé أن العبودية أول درجات سعادة الإنسان شريطة أن تكون على الصراط المستقيم عبودية ìṣe ìjọsìn fọlọ́yìn

masala tó tún tẹ̀lé oní ẹlẹ́ẹ̀kẹlò ẹlẹ́ẹ̀kẹjìdínlógún ti ṣe eighteen oníṣàtánù lè fárúkù bẹ́ẹ̀nà lè ìbádàtẹ́yìn wàlì ìsìtìánàtẹ́yìn ìbádàtù láàhì wàlì ìsìtìánàtì bìhí wà ìbádàtù gẹ́rì láàhì lẹ́tí tààni lè xidìmà wàlì ìsìtìánàtà gẹ́rì láàhì fíìmà huwa mubah so oní eh, ìbádà méjèèjì yàtọ̀ bẹ́ẹ̀ náà ni ìsìáánà méjèèjì òun náà yàtọ̀ síra wọn ìbáàdà wo ni kéèyàn ọmọ sin ọlọ́run ọba àlèkè ọlá lóun nìkan ṣoṣo ọlọ́run tá à ń sìn kò ní bùkátà sí ìbàdà wa kò ní bùkátà sí ìbàdà wa gbogbo nínú àdìsí àníṣe sáà ń sàlàyé fún abẹ ọlọ́run sàlàyé fún abẹ àdìsí yẹn gbogbo wa ẹ bá àkójọ lórí rẹ ká láàfin lọ́mọ kò sí nǹkan kan tí ó wù fún un ọlá ọlọ́run tí gbogbo àná bá sì péjọ tá a ní ọlọ́run nìkan tí yóò ti káàkiri kankan nu wa kò sí nǹkan kan tí ó bùkún nínú ọlọ́run tí ó fi kún nínú ọlá ọlọ́run bá bẹ́ẹ̀ náà sì ni isti'ana billah ìwárànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ìwárànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àwálá níbù káàtà sọlọ́run kì í sọlọ́run níbù káàtà sí wa níta àti ìwárànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀hún ọlọ́run ṣe ó fi ń ní fi kèé ṣe yí pé bóyá tí ọba wá ṣe yóò wá bùkún ní ọlá rẹ̀ àbí tí ọba ṣe nǹkan kan ó ṣe rárá o ọlọ́run bá lè pẹ̀lú ànífi dọ́là tábà wá gbé wá sí ọ̀dọ̀ ẹ̀dá tọba rí èèyàn kan tí ń ṣe bọ̀ ìsìn ẹnìkejì tí ń sìn ń bá mú gbá ń gbá má wo lọ́mọ yìí pé kò lè ṣe lásán ẹ ọfẹ́ ọfẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ ni ló fi ń ṣe nǹkan o so ẹni tí ti ń ṣe ń fún náà ẹni ń sí kídímọ́ tí ń ṣe ìlú náà fi ń ṣe ti fi ń fi ń gbà á fi mọ̀ yìí pé ọ̀yàtọ̀ títọ́ náà bá gédégbé ìṣesí ìtawà tẹ̀dá torí ẹ̀ lọ́lọ́run bá lè pẹ́ láti sọ fún wa pé iyyaka na'budu wa iyyaka nasta'in etí ká máa wí ìpèrè ọlọ́run nìkan ṣoṣo máa ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo wọn náà láti máa wá ìrànlọ́wọ́ ogún tá a òun náà ni pé bi ti ila ti bi rabbihi qabla al-ibadati wa ha so à ń ka àwọn kí ọ̀rọ̀ wa kó lè tó pọ̀ nígbà tá a bá síbi ti ń bá iyyaka na'budu wa iyyaka nasta'in lọ. ẹ ó ní ọlọ́run bá àlekè ọlá ó ní ẹrú sin ọlọ́run ó ní bùkátà sí kọ́ wá síwájú kó tó ṣe kọ́lọ́n kójọ́ ọ̀rọ̀rùn fún wa o gbogbo àwọn ọmọ wa o àwọn anábì ọlọ́run máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ni rọ́bì látàdárí ní fárúdánù wà ń ta káyọ̀lì wà rí sí ọlọ́run wọ́n fi mí lẹ̀ lémi nìkan ṣoṣo wà ń ta káyọ̀lì wà rí sí ìwọ ọlọ́run lórí tọrọ رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربي وتقبل دعاء anabi ibrahim alayhi salatu wa salam ọlọ́run jí sẹmi lẹ́yìn tí ọmọ gbẹrun jó àtàwọn ọma mi àwọn anabi ọlọ́run máa tọrọ ọmọ ẹdẹ ó ní wà ràn lórí yìí ṣe ń rọrùn fóun àtàwọn ọmọ bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà ọba rí ṣetán kó tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìpè kí ọlọ́run ọba àlèkè ọlá ẹ̀ kọ́ gbà ní ìbàdà ẹ̀ rabbi ja'alni muqima ssalati wa min dhurriyyati rabbana wa taqabbal du'a ẹ̀ áyà yẹn nìyẹn ẹ̀ látọ̀lẹ́ lórí àwọn ànábì Ibrahim alayhi salatu wa salam ìpèrè ọlọ́run ja'alni muqima ssalati tèmi dẹ́ ntẹ́ ọmọ gbẹ́nu dò wọ́mi ń dúró iye àti inú àwọn àrọ́mọdọ́mọ mi tí wọ́n máa sin lọ́wọ́ Rabbana ilẹ̀ ọlọ́wọ́ bá tọ́ da gbogbo wa tọ́ ń tọ́jú gbogbo wa wa taqabbal du'a musa gbàdúrà wa o. lẹ́yìn yẹn lásán lọ síbi agbẹ́rin ogún òun náà ní ta àpè ní hikamun mustanbatun min taqdimi iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn oríṣiríṣi ẹ̀kọ́ tọ́rọ̀ pọ̀ mọ́ bọ́lá ọba àlejò láti kọ́kọ́ sọ wípé ijiaka na'budu kó tó wá sọ wípé iyyaka nasta'in ẹ nínú ẹ náà ni taqdimul ghayati 'ala al-wasa'il ẹ kọjá wípé n tá n ẹ káfọ́ọ̀tì síwájú ntí afẹ́fẹ́ àtẹ̀gùn lọ́bẹ̀ ìyẹn ni pé ìwárà lọ́wọ́lọ́dọ́ lọ ni yóò jẹ́ kí ẹ kọ́kọ́ sọ afẹ́ ká tó wá sọ àtẹ̀gùn lẹ́yìn ìgbà náà lálọ́wọ́ lọ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkànléní ogún tá a ní láàyè júùsù lèyí ti máa ju alàlè jíjí wà lè ti ha di fahasib bìnẹ́ẹ̀lì mọ́ràd bali lè wájú lè ṣe àánàtù bìláhi rọ́bìlì ìbà ife ìyẹn ọgbọ́dọ̀ gbára lé ìgbìyànjú tó ń bá ní lásán kó sọ pé ìgbìyànjú wọn lójókùn orí nǹkan báyìí aa ọ̀tanra rẹ jẹ àìmọye ẹni tó ní gbìyànjú ju ọ lọ tẹ̀síjọ́ ń lé nǹkan kan náà tí ò sì bá tí wọ́n ti wà bá ntọ́ ọba bá kọ́ ọmọ yìí pé ìsìáánà ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run àlekè ọlá iná ló ṣe fún ọ lórí ìgbìyànjú yẹn tí ìgbìyànjú yẹn wọ́n á lè sọ ẹ àwọn yorùbá náà wọ́n sọ pé ẹni tó bá ẹni tí ẹni tí su rẹ̀ bá ta yìí ẹ kílẹ̀ pé ẹ ẹ ẹ ń darí ẹni tí kòkó rẹ̀ bá yé ńlọ́mọ̀ lọ <laughs> yóò tún ṣe dáadáa ju tiẹ̀ lọ nígbà tí àṣẹ náà ọba gùn ẹ kọ́dọ̀ nǹkan sànù wa kó máa kọ́ ṣe o ogbon tó bá ṣe nínú àlámọ̀rí wa ká gbà yí pé ẹ ká má pé ìgbìyànjú tiwa nìkan ti wá fi kọ́ wa níbi wa ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ńlá máa sìn ìwọ náà láti máa wá ìrànlọ́sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn lọ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kejì lé ní ogún tá a ní gbọ́dọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in tadribun ala tawassulil ibada ala ala ala tawassulin bil ibadati ala talabil auni min Allah aw ala du'a umuman ipe ntí ọlọ́run bá mọ tá a bá fẹ́ wá ràn lọ lórí àdúrà wa ẹ̀yìn tọ́lọ̀ mọ ṣe ẹ̀ a lè lo ìbáàdà tá ṣe ká fi wá ràn lọ lọ sọ́dọ̀ ọlọ́run kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ìrẹ́ ọlọ́run tó wá ń pè ìwọ ọlọ́run torí ti ẹnìkan ni mo fi ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí fún mi kò ṣe wọ̀n bẹ̀ ṣùgbọ́n ọmọ sọ nítorí wípé ọlẹ́tọ̀ láti fi iṣẹ́ wa ṣe àkàsọ̀ lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tó mọ́ kì í ṣe pé ọmọ sọ ń sọ ìrègùn ìfowó wa ń ṣe ìrègùn sọlọ́run tó da ọ̀sán rẹ̀ jẹ nìyẹn ìwọ ọlọ́run ẹ tó bá jẹ́ pé torí ìtì ẹnìkan mo fi dìde láì pé mo fẹ́ ṣe àtúnṣe yìí ìṣòro tó àwọn wájú mi bá ń ṣe kó ọlọ́run àti wọn ṣe kó kì í ṣe torí ìkìláàsì ọkàn òdodo tó fi sin lọ́run orí ẹ̀ náà lọ́lọ́run sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ máa fi ẹ máa fi ìbáàdà yín ẹ máa fi wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá yóò sì ṣe é fún yín so a ti mú ojúṣe aya àti àti hadith àmúwá lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàlélógún òun náà ni ṣìkáyà tó lè ti yá nínú ní àfààní fi qawli iyyaka na'budu ẹ̀ òun náà ni pé hikma afwan hikma tó ti yá àti. bìnúni lìfàìlínà na kọ́ọ̀lì yíyá kanáàbù nínú ìdí abájọ àbí ọgbọ́n tó rò mọ́ gbólóhùn a wípé tá a sọ pé ẹ̀ a sọ pé èrè ọlọ́run lèmi a ní láàmọ̀ sí máa ṣe ìbádàpọ̀ lásìkò iná ni máa dà máa ń di èèyàn máa ká sámúlé tí ó sì ti tọ́gbọ́n so yóò tún sí ìtọ́wá tún lè dáṣe yóò tún ṣe sí bẹ́ẹ̀ náà sì ni nígbà tọ́wọ́ náà bá ń jẹ́ mùsùlùmí tọ́ ń tẹ̀ lófin tọ́lọ́n mọ́jọ́ jẹ́ àdáṣe tí náà ti ń ṣe ó sì lè kọ́ ọmọ ọmọ ṣe káyà rẹ̀ ọmọ ṣe fámìlì ọmọ ṣe káwùjọ ọmọ ṣe dá kó ṣe ń rọrùn fún wa. ẹlẹ́ẹ̀kẹrin lé ní ogún náà pé onáà ní pé gbàtà aṣọ pé ọlọ́run láàmà sí ó túmọ̀ sí pé ọmọ èdè nìyẹn ní bùkátà sí àwọn òjíṣẹ́ ọlọ́run tí ọ̀wọ́ aṣàlàyé ẹ̀sìn fún wa wọ́n àtàwọn òjíṣẹ́ ọlọ́run bá ẹ̀sìn fún wa táwa ń dàda lẹ́yìn tiwa tá a tó ń elee sí tí wọ́n láǹfààní pọ́ lọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run kí láǹfààní sí wa ẹlẹ́ẹ̀kẹ́ ṣe iyyaka na'budu wa iyyaka nasta'in ó wá ṣe ìwòsàn sí àrùn méjì tí máa ń da ẹ̀mí láàmú fẹ́ẹ́kùn lọ gbọ̀ngbọ́n jù ní àrùn tí wọ́n dẹ̀mí láàmú alákọ̀ọ́kọ́ ni kí á rí mi kọ̀sẹ́ ń kí èfẹ́ kí wọ́n kó ṣe nǹkan kí wọ́n yìn kódà bó bá ti dé sẹ́ńtì náà ó lè gbé àkóso àmọ́jú kó sì àyàn ṣùgbọ́n ìwọ tó bá mọ́kàn ń bẹ ilẹ̀ ní ọlọ́run nánú nùtìrìmùkún liwájìhìlá la ìnàmá nùtìrìmùkún liwájìhìlá láàánú rí ìdùnmí nkún jáza áhùn wàlà àṣùkúrọ ẹ wọn máa sọ yìí pé ìnàmá nùtìrìmùkún liwájìhìlá àwa àwa àwa kàn jẹ́ tó ń jẹ́ pé à ń fún yín lóúnjẹ nítorí láti wójú orí ọlọ́wọ́n Eh, la nuridu minkum jaza'an wala shukura àfẹ́ eh, àfẹ́ ẹ̀sán kẹkàn lọ́dọ̀ yìí àtìfẹ́ kékẹ́ẹ̀sì ẹ̀sì thank you gan àfẹ́ eh, ọlọ́run nìkan ni ó san wálẹ̀ san dáadáa bẹ́ẹ̀ náà ni gbogbo tí ẹ̀ bá ti ń ṣe nítorí tọ́lọ́run bá lè fi ọlá ọmọ ìfẹ́ ọlọ́run ti ṣe ìwòsàn fún kúrò níbi kánú àwòsàn àìsàn tí máa ń dẹ̀mí láàmú òun náà ni ṣé àárín ẹlẹ́ẹ̀kejì ni ìjọra ẹni lójú girman kai eh, ọkọ̀ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run sànú eh, náà lọ́lọ́run fi mú ìdí àkà gbára gbára lé ní ń ọ lọ́wọ́ kó lè bàa jẹ́ pé ìgbéraga yẹn yóò kú ònu gbogbo àlámọ̀rí rẹ̀ eh, ìyẹn àsọkò náà ní pé iyyaka na'budu fi talabun li tahqiqi tawhidil uluhiyya wa talabun li ibtali shirki fi wa iyyaka nasta'in fi talabun li tahqiqi tawhidir rububiyya wa talabun li ibtali shirki fi ẹ̀ nígbà tá a ní iyyaka na'budu ìdí ọlọ́run nìkan ṣoṣo láàmú fi tọ̀hí ìbáàdà tọ̀hí ìdílé òde yíyà ìsìn ọlọ́run nìkan ṣoṣo la tábà ìṣe ń fi ń rinlẹ̀ a gbọ́dọ̀ fi ìtọ́lù ṣíríkì bí a gbọ́dọ̀ ro nǹkan mí ìfọ̀mọ́ ọlọ́run níbi tá a láǹtí ń sin lọ́run yẹn kọ́ wá ní lẹ́mìí pé ọlọ́run bá lèkè ọlá òun nìkan lọ́yẹ kọ́ ọmọ sìn tó o sì ń sìn kó o tún wá máa tẹ̀bá fún nǹkan mí lẹ́yìn ọlọ́ gbogbo tí ń jẹ́ ṣíríkù pátápátá ìtẹ̀bá fún ìfẹ́ ẹnu ṣèyítọ́ọ̀n ọwà mẹ́ ìtẹ̀bá fún ìfẹ́ ẹnu ṣèyítọ́ọ̀n ọwà mẹ́ bí kí wọ́n ní ọlọ́mú fìlà rẹ wá kí ni ṣé ẹ̀ńtọ́ fẹ́ fún sọ́fẹ́ dé kí ni ọfẹ́ fi ṣe kí lọ́wọ́ fi fìlà rẹ̀ ṣe ó ṣe jẹ́ fìlà tí ọ̀jẹ̀ wù ní ẹni ọ̀nà mẹ́wù rẹ̀ náà wà ṣé sóò ní ìdí ẹ̀ mọ́ ni títa alákàtọ́ wà ní sábó ṣe ni wọ́n fẹ́ bọ̀ fún mi kí ọmọ wọ̀ fi wọ́n fẹ́ fi ṣe ìyọnu ṣe pàm ìyọnu èṣù nígbà wọn bá yan ọbọra alẹ òhù kí ni ẹ fẹ́ ṣe sọlọ́n lóníkọ ọbọra alẹ òhù lójú ẹ̀dá kejì wọ́n fẹ́ ṣe ìyọnu ṣe pàm nígbà bá ní ọlọ́dì nǹkan wúlú kọ́ ọlọ́dún ní sálángá ìyọnu ṣètọ́n ni àyà Kùránì tí ẹlẹ́mìí ọ̀hàn fún ọ yóò bá ní ọlọ́dún ní sálángá ẹlẹ́mìí ò fọ́ náfìlà yóò ní ó fọ́ ọmọlúwà àbílẹ̀ ọ̀yàn náfìlà yẹn o ìyọnu ṣètọ́n yẹn àníṣọ́sọ́ ṣàlàyé bá a ti máa ń yẹn náfìlà fún wa inú rẹ̀ ní májẹ̀mú ẹni ká bo òwò ara ẹni òwò á ní sí ǹjẹ́ àfi tó ẹ̀fọ́ bomi sójú ó ń tí sọ ẹrú ni bùsí gbogbo ẹ̀ lọ àlùbàlẹ̀ ilé ewu nítorí mẹ́ńkà yìí ti fẹ́ fà tẹ́lẹ̀ pé ìyọnu ṣe tán nìyẹn bóòlù ogun ti wá di ewu múmu gan wò ní ká máa fi etí ká máa fi orí ojú ẹkọ fi sasẹ rẹ ló ń ọ náà sì ni àti omi tọ́ọ̀ bá tẹ́ẹ̀dì pé orí ọ̀ràn tó ń pẹ́ ah, ọmọ ẹ̀dẹ́ yẹn mọ̀ yẹpẹrẹ o kó o sì gbá kó o sì gbá ilẹ̀ báyìí kó o fi kan ojú kó o fi kan ọwọ́ ọ̀tán kó o sì bẹ̀rẹ̀ ẹ̀rún tó wọn ní ọmọ afẹ́ pa ẹsẹ̀ ọmọ afẹ́ pa ojú ọmọ abu ẹnu ọmọ afẹ́ pa orí tí túmọ̀ sí pé ìyọnu ṣẹ̀tàn ni wọ́n ń ṣe ọlọ́sùn pé alamu ahadi ilaykum ya bani adama alla ta'budu ṣẹ̀tàn innahu lakum aduwwun mubin. وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون ألني ألم عاهد إليكم يا بني آدم èèyàn máa nábi ádámà tí ìwà ti sọ fún yín ni kẹtó kónú ilé àjẹnà aláàtàgùdù ṣèyítọ́n ife ẹ̀gbọ́dọ̀ tún èso iná wúlákùn àdúgbò ń mú bíi. èṣù yẹn ọ̀tá yín gidi ni ọ̀tá tó fojú hàn ntọ́lọ́mbá ni ẹ̀sẹ̀ yọ wà lọ́tọ̀ tí òun fẹ́ kẹ́ yóò tún máa pè fún yín àwọn àlìjẹ̀nu náà máa pè fún yín àwọn èèyàn burúkú tí ń jọ ń ṣiṣẹ́ àwọn náà máa pè yín náà fún yín nígbà ń dáná rẹ̀ jẹ́jẹ́ kí wá ní bá ń sọ kúlúkúlú bẹ̀ nìkan lọ́mọ bí sàjọ ní ọlọ́mọ àtàwà lónà bá lọ ọ̀dọ̀ ìyàwó di ẹlẹ́kọ̀ọ́ bá ló bá ní ọ̀dà fún torí ọlọ́run tẹ́lẹ̀ kó wọn mú wa nù ìyàrá fún náà bá jẹrà fún kọ́mọ jẹ fún ìyàwó sọ pé òǹdè ọ̀já gba àwọn ọgbà yóò <laughs> ẹni ẹ̀já ìtàn wọn lọ ẹ wà máa fi síbi gbogbo wa ti ń sọ sókè yẹ máa fi síbi bù yọ máa fi síbi dèdè rẹ sì sọ di nígbà tí ọlọ́run sìn ẹ̀ tí ọba ti sin lọ́run tí ọ̀tọ̀ ọlọ́run ló kù jẹ́ wàlàkọ́dí àgọ́lá mi ń jìbìlà ń kẹ́sì yìí rọ̀ وأن اعبدوني هذا ni máa sìn ojú ọ̀nà èmi ọlọ́run yẹn lọ́tọ̀ walaqad adalla minkum jibilan yọrọ èṣù ti sọ ọ̀pọ̀lọpọ̀ inú àwọn èèyàn rẹpẹtẹ ó ti sọ wọ́n nù afalam takunu ṣé ẹ̀ wá ní ti làákà yìí ni kẹ́ ẹ ronúkúwàdà kẹ́ ẹ bọ́ síbi ìtọ́lọ́run ọba ọ̀la àti sọgbà tí yàrá bá sọ pé iyyaka na'budu ó túmọ̀ sí pé ó fi tawhid uluhiyya ìsìn ọlọ́run lónìí kan ṣoṣo òfin rẹ̀ èyí òdì kejì rẹ̀ tí ṣe ṣíríkù kò ní wọnú ọ̀rọ̀ rẹ̀ wa iyyaka nasta'in ìdí ọlọ́run láàmú wá ìrànlọ́wọ́ ẹ̀ ó túmọ̀ pé tawhidu rububiyya gbogbo tí ń jẹ́ agbára pátápátá ó fi tì sọ́dọ̀ ọlọ́run èyí tí sì ń jẹ́ òdì kejì rẹ̀ tọ́jẹ́ pé wàá lọ máa fi agbára sí ọ̀dọ̀ àwọn èèyàn kan ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ewu ń tòótọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ni wà lókè gbogbo nǹkan ntọ́lọ́run bá fẹ́ kọ́ ní fẹ́ wà láì wọlé ìyẹn gbọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ bí náà lọ́lọ́run ẹ máa pé wa ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ìrẹ́ láàmà sìn ìwọ ọlọ́run nìkan ṣoṣo láàmà wàràn lọ́wọ́ òun náà ní ta pè ní bayanul muradi bayanul muradi bil ibadati almustafadati min iyyaka na'bu gbígbí sísàlàyé ìbáàdà tí agbàlérò látara iyyaka na'bu ìrì ọlọ́run láàmà sí gbólóhùn kan náà ìrì ọlọ́run láàmà sí nínú Islam ó sí ọ̀nà mẹ́fà. ẹ̀sìn taa tá a pè ní nínú Islam ó sí ọ̀nà mẹ́fà alákọ̀ọ́kọ́ bẹ iná ní tá a ní ìtìkọ̀ jíjà ìbáàdà ìsìn ọlọ́run látara ń ta nílẹ̀mí iná ìgbàgbọ́ ìgbàgbọ́ ń pa ọlọ́run nígbàgbọ́ sọ́dọ̀ àwọn rẹ̀ àwọn kíra rẹ̀ ojú nínú tọ́lọ̀ ọba àlejò ọlọ́tún sàlàyé ẹ̀fọ́ àánú kọ̀ọ̀rọ̀ àmì wọ́n tó bá ti ní òṣèṣù ti di kékeré àwọn filosofa mi wọ́n pe rárá o ọmọ èdè yẹn ní ṣe tó ń dọ̀ ní kékeré dúpọ́ lọ́n ti sọ fún wa nù kọ̀ọ̀rọ̀ àmì ti ṣe ìfọ́ mi bẹ́tẹ̀ ó sì pè lórúkọ oríṣiríṣi nù kọ̀ọ̀rọ̀ àwọn àwa oríṣiríṣi ti wù tí o tí o tí o dín ní one hundred and three verses nínú kọ̀ọ̀rọ̀ lọ́n sọ̀rọ̀ nípa ṣẹ̀tọ́ àti sọ́síwájú bíbẹ̀rẹ̀ tẹ̀síì so àwọn tí tẹ̀lé àmúwá àwọn tí Islam wá ìtọ́jú àjẹ́ ọkàn ìta ní ìbàdà ti kẹ̀kọ́ díjà mímọ ní lẹ́mìí lára apá ǹsìn ó náà ti wà lára ìjà kàná kéde ọdún lámàṣẹ ẹlẹ́ẹ̀kejì ní ta ní ìbàdà tó ń kọjú bíjà so ìbàdà látara níbi ọkàn wa nígbà tá a bá ní ìgbàgbọ́ òdodo tó yẹ kóró ń bi wí àwọn feelings yẹn la ń pè ní alẹ́ ibadatul qalbiyya àwọn ìbàdà àkọ́kàn so nínú ẹ̀ ní atawakkul ala Allah kéèyàn gbára lọ́dọ̀ ọba àkàlọ̀ ọgbẹ́ nìkan ọba ọba sì ju ọmọ sọ fún pé wà ah, má fún mi ní èyí lu oṣù lórí fífi lọ́dọ̀ ما عندكم ينفد وما عند الأرباب ntọ́ ń bẹ lọ́dọ̀ yín yọ tán ntọ́ wà lọ́dọ̀ ọlọ́run yóò sẹ́kù lọ tọ́ bá wà nù fún ọ fún ọ lójú ẹ̀mí rẹ̀ náà ni yóò tún máa rí kò tó yẹ ìbáwá yóò sì ọlọ́run ti ń jẹ́ ìgbàgbọ́ tí ń jẹ́ mọ́mí ní òdodo bẹ́ẹ̀ náà sì ni yóò máa ní kásíyà wàlẹ́kọ́ yóò máa bẹ̀rù ọlọ́run wọ̀rídọ̀ yóò máa yọnu sí tọ́lọ́n bá ti kádàrá pé tí ó ṣẹlẹ̀ rí sí kò ní mi ó ṣẹlẹ̀ sáwọn mi àbí kú eyi ṣẹlẹ̀ nípa ìfọ̀gbẹ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn òkú ọ̀run ẹ̀yìn ẹ̀mọ̀ sùn ń <laughs>

èyí pé ikú ọ̀wà dé aláìsàn ọ̀wà dé láwà sọ̀rọ̀ àdì kèfèrí láà máa sọ̀sọ̀ kúsọ lẹ́nu láà kúrò lágbájá lágbájá ló fi ṣe lágbájá wò ṣe ẹni tó ló fi ṣe sáìsàn ọmọ sọ téèyàn ọmọ kúfò tó lò àwọn èèyàn burú tó ọlọ́run máa fi àṣẹ rẹ̀ sí àsìkò ṣe nǹkan ọlọ́run sì máa fi àṣẹ rẹ̀ sí bíi pé yóò ṣe yọ <laughs> ọlọ́run ní ti tó ká fọkàn sọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run tí ó bọ̀ wá ní mọ́rin jẹ́ ọlọ́run mọ́jọ sẹ̀rẹ̀ tí wa ọlọ́run àtútòbi ọlọ́run wọlé àánú rẹ̀ ẹ ìbáàdà kọ̀lbíyà yẹn ìran kejì nínú ìjáka náàbùdù tá à ń sọ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ìbáàdà tún àwọn ìmọ̀ látara ni kẹrà ìmọ̀ sọ̀rọ̀ òdodo ni píparí ìjà fáwọn èèyàn ni lára ìbádàtù làbúyà fọ́jẹ́ pé gbólóhùn tó bá sọ yọ jẹ́ ẹni tí ọmọ bọ́ sínú ìyọnu tọ́lọ́n òun sin lọ́nu látara gbólóhùn rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìbádàtù bàdàníyà òǹlẹ́lẹ́kẹrin ìmọ̀ fi ara sin ọlọ́run gbogbo òfarasin lọ́n yẹn làbúyà náà máa ń wà ń bẹ̀ ìtìkọ̀díyà náà máa ń wà ń bẹ̀ kọ̀lùbíyà náà máa ń wà ń bẹ̀ kì í dájú látara ẹni inú ẹni kéèyàn ó ṣe tọ̀hárà kéèyàn ó ṣe ìmára Oh, kò sí ká ọmọ ti àdékì ẹ̀ látara ìmọ̀ra rẹ̀ ó ṣe bísímìlá ó kéré ju nígbà bá tún ṣe tán ó tún ní tó ṣe bẹ́ẹ̀ náà sì ni irun ààwẹ̀ tá ń gbà ìkànnà ìbáàdà ìfaraṣe ni ájìlí lọ mímọ ọkọ̀ fún àwọn èèyàn bíi ìbàjẹ́ àti mọ kún wọn lọ lórí dáadáa ìbàdà sọjẹ́ nǹkan ìfaraṣe ẹlẹ́ẹ̀karùn-ún ó náà ni ìbàdà tó mọ ẹlíyà àwọn ìbáàdà tó yẹ pé látara ìnáwó ni inú ẹ̀ náà ni sàrà wà inú ẹ̀ náà ni zàká wà inú ẹ̀ náà ní máa náwó lórí fámìlì ẹlòmíì ọmọ náwó yọmọ àgbà olóhùn tó wá jèrè lára ọmọ ìbá ah, ibẹ̀ lọ́wà ọlọ́run ní máa pínyàn lérí ìjẹ ọmọ náà nítorí fọlọ́ ní kó sojúṣe rẹ̀ tọ́lọ́mbà ni yóò wúlò fún ọ lọ́jọ́ wájú alhamdulilayi tọ́lọ́ ni wọ́n máa wúlò fún wa yóò ti wúlò kankan fún ọkọ̀ kan ìwọ gbọ́dọ̀ ṣe ojúṣe rẹ bó ṣe yẹ kó o ṣe ṣe ọlọ́run dábùú wọn fún wa ní ọmọ gbàjẹ́ ń sinmi wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ. ìbàdàtú màlíyà yẹn a náwó lórí ẹ̀sìn àlámọ̀rí ẹ̀sìn lára ìbáàdà àmàlíyà ni àti gbogbo ojú kan náà dáadáa èyí tọ́parí ẹ̀ onáà ní ìbáàdà fún tààmùlíyà onáà ní ìbáàdà látara ìbára ẹni lòpọ̀ interaction so ọ̀ọ́ta ni o ọ̀ọ́ra ni o ọba yẹn ti pọ̀ o gbogbo tó wájú interaction ti pátápátá ike ń bá òfin tọ́lọ̀ mu kótó ìdìbò tọ́ba tí wàá bófin tọ́lọ̀ mú kó tó ipa torí bọ̀ àti ṣe ìbáàdà lọ́nà nù ẹlòmíọ̀ wàá rò pé ìbáàdà sì sọ́nà kan rárá o gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló yí pọ̀ gbogbo wọn pátá láwọn bìtì lọ́wọ́ ànábì wọ́n sọ́lọ́ láàrin wọ́n sọ́lọ́ àwọn sọ́mọ́ pé wà fi búdí àhàjẹkùn sọ́dàpà nípa kẹ́ súnmọ́ ìyàwó yín sàrà ni yẹn fẹ́ mùtúmọ̀ gbalá dáńbẹ̀ nínú àwọn sàbí wa sọ pé àtún ah, á jẹ́ pé ojú kòkòrò wa ojú kòkòrò là ń ṣe látara ìyàwó wa a tún máa ṣe ojú kòkòrò nǹkan ojú kòkòrò a tún máa mú wa a tún máa mú balada àní wọ́n sà sára pé afárá yìí tàhúlà wọ̀dà àti haram ẹ̀ ìwọ náà wòye sí tọ́ba ṣe é kí ibi àràmù ló gbé sí ńkọ́ ṣé kò ní gbẹ̀sẹ̀ ńbẹ̀ yọ gbẹ̀sẹ̀ ńbẹ̀ ajẹ́pẹ́tọ́ bá gbé lọ síbi halali náà yọ mọ̀ gbalada ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé àwọn onímọ̀ sọ yìí pé gbogbo tọ́ba ti ọmọ gbalada lórí pé tọ́lọ́n náà ló ti dé kódà bọ́ ọwọ́ tọ́lẹ́ẹ̀tì tọ́ọ̀rán tí tó wọlé tọ́ọ̀rán tí gbogbo wa tó lò ń bẹ̀ mọ gbalada ni torí pé o torí pé di ọlọ́ láti ṣe nǹkan haram mú mi ẹnití ọjọ́ pé pé ó ti ibi tó ti ń ṣe ó ti mọ gbà wọ́n ní tètè jáde fún òun ìwọ sì lè mú mi nílẹ̀ ti jáde ó sọ fún gbòfòrò àná ìdè Ọlọ́run sàbójúkú òfin mi o ìwọ ó ṣe ń gbọba di kúrò nù tọ́lẹ́tì ó ti di ládàá fún ọ so kọlọ ń dàkún gbogbo òṣèṣì wa kọlọ ń jẹ ọmọ ládàá o ti tóbi Ọlọ́run wọlé adá ara ara ara iṣẹ́ ládàá ni ṣe òṣèlú déédéé nínú ìlú ara ládàá ni bá ti bẹ́ẹ̀ bá ti ń ṣe òṣèlú máa kówó jẹ náà lẹ́bí ń gbẹ̀tẹ̀ ṣùgbọ́n ká darí àwọn èèyàn lọ́nà tó gbà dáa ká náwó òlù fún lù ú ara tẹ ládàá ni ara pàǹsí náà bà lèkè ọlá ni gbogbo bí àwọn nǹkan ṣe wá pẹ̀ka sí mẹ́fà yìí ó ti wá farajọ sínú gbólóhùn àti àsọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo ìrẹ́ láàmásìn pẹ̀lú ọ̀nà tá a dá kọ yìí ìwọ nìkan láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ kọ́nà dákúmọ́sà àti ìbáàdà náà nírọ̀rùn fún wa o wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ insha allah ta'ala ìbẹ̀yẹn láàdúró sí àtúmọ̀ balọ̀ ní ọ̀la pẹ̀lú ìgbọ́rọ̀ اللهم اهدنا في فيمن هديت وعافنا في فيمن عافيت وتولنا في فيمن توليت وبارك لنا في فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربي قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا عنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك الذكارين لك رهابين لك متواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا